àjò yìí ìrìn àjò ẹ̀mí ìrìn àjò ìgbàgbọ́ yìí báwo ló ṣe rọrùn sí báwo ló ṣe dùn sí gbàtà ti bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ ni ṣe ń lọ smoothly kò sí ìpèníjà kankan. ọlọ́run kí n gbàgbé ènìyàn ènìyàn arónípin ọlọ́run ò gbàgbé ènìyàn hmm. ṣẹ́rí gbogbo ìtàn tí mò ń sọ yìí mo kàn ń yọ kókókókókó lórí ẹ̀ ni mo sọ̀rọ̀ mọ́tò kan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni. Hmm. ọlọ́run ọjọ́ kọjọ́ tí n bá ti dalẹ̀ ọjọ́ yẹn ni kò gbẹ̀mí mi hmm. bẹ́ẹ̀ ni láì ríran yìí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gbogbo nǹkan mo ti ríran mo ti ń sọ àsọtẹ́lẹ̀ mo padà lóòlù tìpà mo lọ ṣe mi lóòlù àwọn tí wọ́n ń kó yẹ̀pẹ̀ sí tìpà yẹn mo lọ bá wọn ṣe. láì ríran. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà láì ríran àìríran mi yìí náà ni mo fi kọ́ṣẹ́ electrician yẹn sà o ah, ah. bẹ́ẹ̀ ni sà pẹ̀lú àìríran yìí ọ̀gá tó kọ́ mi iṣẹ́ ṣì wà láyé òun ló padà ṣe wáyọ́rìn iná ilé ọ̀dọ̀ mi. bíyèsí láìríran ẹ sì mú sódì ayé òun tí ẹ gbèdé jẹ́ lọ́wọ́. ẹlẹtiri ẹ sà kí náà máa gbé gbogbo èèyàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ẹni tó lè jẹ́rìí sí i ń bọ̀ báyìí gbogbo sílífàn ilé ọ̀dọ̀ mi nígbà tó ọlọ́run kọ́lé fún mi gbogbo sílífà ilé ọ̀dọ̀ mi èmi fúnra mi ni mo sọ sílífà yẹn láì ríran yìí bẹ́ẹ̀ ni mo ti lọ́jọ́ kan tí mo jí láàrin òru tí mo rí wípé táyà mọ́tò mi ìkànnú ẹ̀ ti jò mo dẹ̀ fúnra mi gbé jáàkì jáde mo dẹ̀ jáàkì ẹ̀ mo dẹ̀ tú táyà mo dẹ̀ chéǹjì ẹ̀ ẹni tó lè jẹ́rìí sí wà láyé kò tí láì láì ríran ṣùgbọ́n kí wúrà tó dán ó la iná kọjá ó kù mí kó aṣọ kan ìyà jẹ mí débi wípé alákàn àálọ ọmọ àwa alákàn pẹ̀lú àìríran èmi àtẹ̀gbọ́n mi ayọ̀ yẹn pẹ̀lú ṣẹ́gun yẹn ṣẹ́gun wá padà sábùjá mọ́ àwájọjọ rìn kiri ni àálọ ọwọ́ alákàn yẹn a máa kán ọwọ́ alákàn a máa lọ ní tútù yẹn a máa lọ á mú ẹ̀fọ́ kan wà tí wọ́n pè ní ewúro odò Hmm. wọ́n á lọ tọ́ ẹ̀fọ́ yẹn à á wá da epo àbí òróró tí a bá rí òróró míì gan máa wà tí ayán yóò ti kú sínú ẹ̀ tá a yọ kúrò à hmm. wá gbé kaná à wá kọ́kọ́ dín ọwọ́ alákàntà lọ yẹn ìyẹn á wá pọ́n ló máa fún wa ní ṣèpù ata tá a máa fi ra ẹ̀fọ́ ewúro yẹn ẹwà wẹ́bà sí. ẹ̀bà yẹn gan kò sí àṣọ láti pa màrẹ́bà ó ní gẹ́ẹ̀ kan ọmọwùmí ẹ̀gbọ́n mi láìkì gẹ́ẹ̀ yẹn ó rẹ́fẹ́ ọmọwùmí yẹn la máa fọgbọ́n máa tàn ìyàwó wa máa wọrí gbádà kan òun lálọ́bù gàrí mọ́mí ẹ̀ wá. mẹ́tẹ̀ẹ̀ta ó. táyàwá mẹ́tẹ̀ẹ̀ta báwo ládàá ṣe máa tẹ̀ bá yẹn a máa tẹ̀ bá yẹn àìdá aago méjìlá òru àbí aago kan òru. kí ló dé tó fi gbómi. àti níbọ̀lì ìta àtọ́ fi ń gbómi kaná yẹn tó bá ti múná dé àkọ́kọ́ ọ̀dẹ̀ sáwọn èèyàn gidi kan náà ta fẹ́ pe nọ́mbà yẹn nínú nínú yẹn ni èèyàn kan ti fún mi ní iPhone Nokia thirty three ten yẹn tẹ̀ fi ń pè ta fi ń pè tán fi ń pè mí pé bóyá tó bá máa wá mi dé church kan lè bá mi ṣé mo wá bẹ́ẹ̀ àbí mi ò sí bẹ́ẹ̀ àwọn àmọ́ fi ṣe extra kù wọ́n ètò fi rí bẹ́ẹ̀ ni wípé àátẹ̀bà yẹn ní aago kan àbí aago méjì àbí aago méjìlá àákọ́kọ́ fi ilẹ̀ á dáadáa àá wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ní nǹkan bíi aago mẹ́rin tí ó ti tutù. ẹ̀wà á lè jẹ́ ẹ̀bà yẹn lá lè gbé wa á wà nú wa títí títí tí bóyá bí aago mẹ́rin ìrọ̀lẹ́ ṣe mọ̀ pé tá a bá ti jẹ̀bà ta ẹ̀ṣẹ̀ parí extraco ní four thirty by five tí tò six á ṣẹ̀ṣẹ̀ rórun sùn tá a bá máa máa fi sun oorun extraco tá a bá máa jí yóò ti fẹ́ máa tó bí aago mẹ́ta aago mẹ́rin ṣe mọ̀ pé kò sí àgbẹ́kẹ̀lé wípé tá bá jí nǹkan míì wà tá a jẹ. Hmm oko olóko rọrùn ń gbà yẹn kò lẹ́sẹ̀ pa lọ́n jalè ìbẹ́pẹ ni àjẹbẹ́pẹ hmm. àìmọye iléeṣẹ́ búrẹ́dì tá a ti lọ ṣiṣẹ́ ìyà yẹn jẹ mí dé ìkórìtà kan nígbà tí gbogbo ẹ̀ wá ń ṣe kíní ta wá ń ṣe lórí òkè yẹn wòlíì kan wá ń give testimony wípé à máa wo òun gbàdúrà fún èèyàn kan ẹnìyẹn ló fún òun ní mọ́tò yẹn mo máa ń sọ fún ẹ̀gbọ́n mi àti àbúrò mi kan Túndé Alára wípé má dá pásítọ̀ yẹn lóyún rọ́ ló pa báwọn ṣe máa fòdìdí mọ́tò ta pásítọ̀ lọ́rẹ̀ ṣó pọ́síbù ni wọ́n fún ẹ mọ́tò ẹ má má jẹ́ ká máa tàwọn èèyàn irọ́ ìlọ ọlọ́run ni ká má máa pa ìgbà tó wá lé mi sọ̀kalẹ̀ lórí òkè wájú tàtà bá ń lọ yẹn wọ́n wá mú máa kàn wá rí mi bó ṣe déwájú mi mo ní ẹ̀sà ọjọ́ yẹn mo kàn wẹ̀ èmi yẹn ní kí n wọṣọ gidi kí n dé fìlà kí n gẹ fìlà mo wá gẹ fìlà mo aṣáǹṣà wàdà lọ mo ṣe gbọ́kadà débẹ̀ nìyẹn àwọn èèyàn tó fẹ́ rí mi ti wà dáàdi mo ní kọ́ńtrátì kan níwájú yín o. ẹ sọ fọkùnrin yẹn bẹ́ẹ̀ mo sọ fọkùnrin yẹn bẹ́ẹ̀ mo ní kọ́ńtrátì kan níwájú yín o tí n bá ní kẹ́ lọ gbàwẹ̀ báyìí kó má di pé wọ́n lọ gba kọ́ńtrátì yẹn wájú yín ṣùgbọ́n ṣe gbàgbọ́ ẹ jẹ́ kí n gbọ́wọ́ lójú tọ́lọ́run gbà lọ́wọ́ mi ẹ jẹ́ kí n fi pàṣẹ sáyé yín nǹkan kan máa ṣẹlẹ̀ o ó ní ẹ ṣe ìyá ẹ wá sọ wípé ṣe lòun fọ́ọ̀ṣì wá wípé kò gbàgbọ́ nínú àwọn pásítọ̀ kíníkan kìdìkan bí mo ṣe gbọ́wọ́ lójú mi bí mo ṣe pàṣẹ bí mo ṣe wá gbàdúrà fún tán yẹn a wà lórí àdúrà yẹn ni mo rí pé fóònù ẹ̀ ń ríǹgì hmm. mo wá gbàdúrà tán mo wá jókòó ìgbà tó máa wojú fóònù yẹn ó wá lọ jẹ́ gọ́vnà Ondo state ń gbà yẹn gọ́vnà mímí kò hmm. àṣẹ gọ́vnà ló ń pè é hello mo ti ń pè é látẹ̀kọ́ ògbé ibo ló wà ó yá wá bá mi lọ́fíìsì mo ti approve contract yẹn kó wá gbà ó wá wojú mi mo dẹ̀ wò ẹ sábà ṣe ń sọ̀rọ̀ yìí ohun tí n bá fẹ́ rí màá rí o. Hmm, ẹ̀dùn kẹ́tọ́ tẹ̀síwájú ẹ̀yin aráalé inú ìwé ìdòsí kan tí apostle sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìyà jẹ Ségè lẹ́yìn ìgbà tí wọ́n ti kọjá ìgbélé ọjọ́ méje tẹ́yìn rẹ tẹ́nìyẹn o lẹ́yìn ìgbà tó ju fọ́ tẹ́nìyẹn o tí ò sí nǹkan kan mọ́ tí ò sí nǹkan kan mọ́ ni òde iṣẹ́ mọ́ ni ẹ̀rù lóde pé wọ́n ń fi alákan ṣe ọbẹ̀ tí wọ́n ń jẹ ṣùgbọ́n kankan fẹ́ kádìmú ni pé pẹ̀lú bí wọ́n ṣe sọ pé ó le tó àtàwọn ọ̀rẹ́ wọn yìí wọn ò torí ẹ̀ padà sẹ́yìn wọn ò torí ẹ̀ dalẹ̀ wọn ò torí ẹ̀ bójú wẹ̀yìn ìdí ni wípé bíbélì sọ nínú ìwé òwò ní àsìkò wà fún gbogbo nǹkan. ó ní ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún so àsìkò ìlàkọjá àsìkò tí ọlọ́run ń dán wò nẹgbẹ́ ìjẹ́ wo tọkùnrin yẹn dán wò ṣùgbọ́n nígbà tó sì tọ́sìkò ọlọ́run gbèbí ṣeṣe èmi ti mọ̀ wọ́n díẹ̀ kó tó dàsìkò yìí mo sì rí oore ọ̀fẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ mo ti rí orin ibiribi tí ọlọ́run ṣe mi ò mo ti rí chọ̀ọ̀chì wọn èyí tó túmọ̀ sí wípé lóòótọ́ lóòótọ́ ìyà ti dópin ṣùgbọ́n ẹ ti sọ ìdàkejì bó ṣe bó ṣe rí sí bó wà ní nísìnyí. <clears throat> àwọn wòlíì sọ́ngbà yẹn wípé olúwa sọ wípé tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀hún tí bá ti dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ wípé ọlọ́run ló máa dá ojú padà èsì gan báyìí èmi gan fẹ́ẹ́ lè bẹ ọlọ́run pé kó má wulẹ̀ dá ojú padà mọ́ o. <laughs> kábíyèsí olódùmarè àbí kílàbà ní ojú tí o. kí yóò sí